Paraga. Paraga. Paraga. Paraga means local gene. Paraga means local gene. Ta ló fẹ́ mu paraga? ta ló fẹ́ mu wàràgà